ọkàn ọlọ́run ni. kúrẹ́nì wà jẹ́ lágẹ̀lú ẹ̀fẹ̀ mọ́láwá tá a ti ń ṣeré lọ́wọ́ àgbà owó tó ń kọ́ fúrúurì. ń kọ́ fúrúurì jọ. lágẹ̀lú kúrẹ́nì bàjẹ́ wà láàyè lásìlẹ́dùn má rè é lágẹ̀lú ẹ̀fẹ̀ mọ́. èmi ní burú àgbà owó tó ń kọ́ fúrúurì yà á dísá. ọmọ rẹ̀ mo ní tọ́tí kò gbọ́ abógboru kọ́tọ̀ ń pè mí èmi là á gbà owó tó ń fasẹ́ mu mi ọkùnrin mi náà kọ̀ ọlọ́run mi. ọmọ lóòótọ́ ni mo kéré ṣùgbọ́n ẹlẹ́nu fújì mi búrò òkèèrè àgbáwo kò ní í ṣe o lágẹ̀lú làwọn àyè tá a ti ń ṣeré búrò mọ́ 1996 búrò lórí tèmi kò ní í ṣe ewu láti rédíò máa já sí máa já sí. ìní burú àgbáwo tó ń kọ́ fùjì bóyá mo ní sọ fún wọn pé lágẹ̀lú ọlọ́run àwọn bàbá. ọlọ́run àwọn màmá. ọlọ́run àwọn boys. ọlọ́run àwọn girl. ọlọ́run àwọn boys. student. ọlọ́run àwọn boys. ọlọ́run àwọn bàbá. ọlọ́run àwọn màmá. ọlọ́run àwọn màmá. ọlọ́run àwọn. lágẹ̀lú gbogbo ọ̀nà sàdúrà pé lókè lókè ló màmá lọ. èèbùrọ̀ ló lórí. kò ń gẹ́ ló ẹ̀yin lágẹ̀lú ẹ̀fẹ́. ní kí ọ̀la máa wọlé. oníṣègùn lágẹ̀lú mi ẹ̀fẹ́. lókèlókè lè máa máa lọ. ó tilẹ̀ ti tó kọ orin kan tó special lágẹ̀lú nǹkan ó ti sọ ti lágẹ̀lú kọ orin ntí mo mọ̀ ọ́n mọ̀ jọ mo rí ọ jẹ́ ń gbọ́. ìbúrọ̀bùrọ̀ mọ̀ jẹ́ jáwọn tán alẹ́ ìbà ló máa ń fa wàhálà gbogbo èèyàn kan tó máa ń fa wàhálà ìbúrọ̀bùrọ̀ ti dé o àgbà wo fújì àgbà wo tó kọrin ọmọ Rasidi ọmọ Rasidi o. ẹnìkan kọ́kọ́. ta lórí tó fi ń kọ́. ẹnì kò kọ́ mi tálẹ́ǹtì ni. sọ sókè dáadáa àbí mo ṣe rí a. tálẹ́ǹtì ni sir. mo ń gbọ́ bẹ́ẹ̀ tálẹ́ǹtì ni. yes sir. all right so o wà ní school. mo wà ní school sir. school wo. his favour. gbẹnu síbi dáadáa. his favour. his favour. his favour his favour ìsìpẹ́yò sọ̀rọ̀ sókè. his favour. aha his favour ọlọ́run favour ẹ̀. àmì sọ. that is number one two class wo ló wà. just two. sọ àpò owó tí wọn ná fún ọ ní fuji fest yẹn ọkọjá ọpọlọ rẹ ṣé kò ní ránjú mọ́ láti padà sùkú. kò lè ránjú mọ́ mi sá. àwọn máa sọ̀rọ̀ sókè àwọn abo ló ti ṣe rere tínú ẹ dùn jù láyé. ìjọ tèmi àti sanko ọkọ̀ jọ ṣe eré nínú mi dùn jù òun sọ̀rọ̀ bí gbà mo ṣe rí ọkọ yìí o má jàjà o dùn gidi bí ẹni tó ṣẹ̀ jàmà lágbóná. ọjọ́ tẹ́lẹ̀ mo rí Ṣáńkó lẹ́kọ̀ọ́ tèmi àti wọn jọ perform ọ̀nà inú mi dùn jù sá. Hmm, that's all right inú mi dùn sí ẹ gan o ga o. àmísà. má ṣàṣẹ. àṣẹ. àfẹkàlàyé fẹ́ná àràkáyé lòun ràn máa ṣàṣẹ. àṣẹ. gbogbo alájẹrẹ fi gbiná máa ṣàṣẹ. àṣẹ àṣẹ. ọjọ́ tí jìnyín bá wọjà gbogbo èèyàn ní í jó. àṣẹ. ọ̀nà rẹ̀ ọ̀la o. àṣẹ síbẹ̀síbẹ̀ mú ìwé rẹ lọ́kùnkúndùn ẹ̀bùn lànà fún ọ ẹ ẹ ṣe rẹ mi ìyàwó náà máa ń kankan ẹ ẹ ṣe. àmú máa ń ṣe sá. wọ́n ń pè ọ́ ẹ̀yin mélòó ní inú báńdì yín ẹ bá mi ṣe àwọn ọmọ tí náà yóò rogolo mélòó ní inú inú báńdì yín. tó bá jẹ́ pé ṣó ta bá ń lọ tó bá jẹ́ pé ṣó ah, o ti lọ ṣó gan ni mò ń bọ̀. tó bá jẹ́ pé ògógó sọ̀ ń bọ̀ kan. tó bá jẹ́ fún bàdìdàn ní ká wa gbogbo wa pẹ̀lú wọn níjà pẹ̀lú gbogbo wọn twenty four ni ogun wa sa. o ọ̀gá o mo fẹ́ ṣe bẹ́ẹ̀dẹ̀ mi ní march ending mo ti pé oṣù pa ṣe ti èló ni kí n san fún yín tá a bá fẹ́ ṣe. ah iye tẹ́ bá ti san fún wa ni sa. iye tí n bá san fún èló lọ san bó ṣe wáyé èló lọ san nù tí tá à ń ṣe èló lọ san. mi sanra kan sa. kémi ò wá sanwó orin sí àbí torí ọlọ́run ọ̀ fẹ́ràn owó bíi táyé kọ́rẹ́ǹsì ọ fẹ́ràn owó bí òṣùpá ó ti lọ fẹ́ràn owó jù bí sùlẹ̀ màláìka wà á ti fẹ́ràn owó jù bí àtàwẹ́wẹ́ àgbà oyè ó fẹ́ràn owó àbí. mi fẹ́ràn owó. ẹ ó fẹ́ràn owó. àwọn sá. ọ fẹ́ràn owó kí ló wá wá dé kì í sọ owó ló lè pa bó ṣe lówó láyé. mo lẹ ti rí àgbà wo kejì ẹ dákun mo fẹ́ máa ti ń ṣẹlẹ̀ báyìí. ọ̀rẹ́ mi ní láti lẹ̀ láti lẹ̀ àwọn àṣà yìí ti wà lẹ́nu ọmọ yòó ọ̀rẹ́ yín ni láti lẹ̀ so náà lọ sí school ọmọ babaláwo làwọn ta ẹ̀ ń bọ̀ lẹ́tírà gbà àwọ̀ tẹ̀ ń jẹ sá. sankolo sọmi lágbàá. sankora sílẹ̀ wàá bèrè lọ sankora sílẹ̀ pé gbẹ̀gà làwọn mo máa gbé létan báyìí ni ta ṣàdúrà fún bẹ́ẹ̀ bóun náà sì wá gàtí lọ.